ayé mi ẹlẹ́dà mo fẹ́ gbé mi débi re ìdàrọ́ o ìdàrọ́ o ọ̀rọ̀ tútù ni ó tẹnu mi bọ́ omi tútù ní tẹnu ẹja bọ́ o ìwà tó sàn kò ní lè ṣe ni ní ìjàmbá ìdàrọ́ o òwúrọ̀ mi o ọ̀sán àtàlẹ́ mi òwúrọ̀ mi ọ̀sán àtàlẹ́ mi kọ́tà mi má fọwọ́ bà kan jẹ́ èdùwà ṣá ni mo bẹ̀ kó tọ́ ìṣiṣẹ́ mi. ìdàrọ́ o ìdàrọ́ o ọ̀rọ̀ tútù ni ó tẹnu mi bọ́ omi tútù ní tẹnu ẹja bọ́ o ìwà tó sàn kò ní lè ṣe ni ní ìjàmbá ìdàrọ́ o. ẹ fara yín balẹ̀ ṣe ti gbọ́ ó máa wà òkè kí ló ṣe gangan. ó kàn ó kàn paint ni ẹ gbogbo àrẹ bẹ́ẹ̀ sì ń gbóná. ó kàn wọ́n mi wọ́n mi. no problem no problem ẹ jọ ó kàn ké ni ó kàn ké ni ó wà mọ̀ nǹkan tó ṣe o. dọ́tọ̀ dọ́tọ̀. wọ́n wá hapun. ẹ má fọ ìbújẹ lẹ́yìn. ọ̀hún oh. ló fẹ́ kí ẹ ṣe é wọ́n hapun. Um, um, um. nọ́ọ̀sì. ẹ kú tọ́jú ẹ pé wọ́n ti wà òkè um, shock ọ̀rọ̀ ọmọ yẹn òun ló mú wọn collapse àti pé wọ́n ti wà nù oyún báyìí oyún nine weeks wà lára wọn báyìí congratulations sir. thank you so much doctor thank you sir. Ah, oh, oh, um, so, um, Anytime, come ó máa wà ókè láìpẹ́ yìí bó ṣe ń gba drip ẹ lọ tó bá ti di ọwọ́ rọlẹ̀ ó lè wà lọlé. ẹ ṣe ọgbọ. Um, madam ẹ jọ̀ọ́ ẹ máa lọ sí clinic dáadáa láti máa gba àwọn oògùn yìí. ẹ dúró ṣe ẹ lè wá bẹ̀rẹ̀ yẹn lọ́la. ọ̀rọ̀ náà ẹ ṣe gbọ́sán. ẹ ṣe gbọ́sán. àṣà ni mo bẹ̀ kó tọ́ ìṣiṣẹ́ mi ìdàrọ́ o ìdàrọ́ o ọ̀rọ̀ tútù ni ó tẹnu mi bọ́ omi tútù ní tẹnu ẹja bọ́ o ìwà tó sàn kò ní lè ṣe ní ìjàmbá ìdàrọ́ o. pẹ̀lẹ́ ẹ̀rà <laughs> sí àbúrò mi tọ́jú lórí gbọ̀ngàn rẹ̀. ẹni máa gbọ́ ẹ káàbọ̀ ẹ ra ẹ lẹ̀ ọtọjọ mẹ́ta àpàdé ọtọjọ mẹ́ta ara yù rẹ. ẹ káàbọ̀ ẹ kú ewu ọkọ̀ ẹ bọ̀ bọ̀ nílé o ẹ bọ̀ bọ̀ nílé o. mi má tàràkà láyé mi ẹlẹ́dàá mo fẹ́ gbé mi débi rẹ̀ ìdàrọ́ ìdàrọ́. ẹ káàbọ̀ títí ẹ fún rìn ẹ ṣeun gbàgbàgà gbàgbé wa bá ti ẹ ojú báyìí ẹ ṣeun náà jó sí yín báyìí. ẹ̀pẹ̀lẹ́. ẹ̀yin Tolúlọpẹ́ wà lọ rí ra nǹkan tútù wá kí wọn rẹ ń gbẹ. àṣàkẹ́ kọ̀ ọ máa wà nílé. ìjọ tó bá ti ń bọ̀ bá mi yọ̀dọ̀ sọ fún pé wà lára ọ̀hún. yóò sọ fún un. ẹ ṣe ẹ kú àlejò àwọn. ẹ ṣeun màámi ẹ̀yin ni a wá rí ó lè níbi pàtàkì láti wá rí yín afẹ́sọ́nà mi rèé òun ni mo wá kí wọn. ẹ̀káwọ̀ ẹ ṣeun ẹ̀káwọ̀ ẹ ṣe ẹ jókòó ẹ jókòó ah, ẹ jókòó. ẹ ti yọjú ah, bí ilé ṣe wáá ṣe báwọn kò dáa ẹ̀yin tẹ́ ẹ fi fọmọ mi lóyún tẹ́ ẹ rù ú tẹ́ ẹ sọ ẹ sì yọjú rárá ó dáa. rárá màá mi ah, òun kọ́ ni mo bí ẹnì tán fún un nǹkan tí mo gbìyànjú àti ṣàlàyé fún ni pé ìfẹ́ ayé mi lélẹ̀ ẹ òun ló fi ọ̀nà ìfẹ́ hàn mi tó jẹ́ kí n mọ̀ pé ayé igun jò yín lọ. ẹ má bínú ẹ kí wàá lè kàn tí yín báyìí o. tèmi sàn ni mà. tèmi sàn ah! tèmi sì sàn lóòótọ́ torí tó lú ẹ̀ bá rí tẹlòmíràn a yóò tara rẹ̀ yín lọ́hùn àmọ́ ṣá tèmi sàn ṣé o ti ronú sọ̀rọ̀ ọ̀fẹ́ tó olóòní sọmọ mi dáadáa tó dán ọ lójú. bẹ́ẹ̀ ni mà. nítorí èmi la yàn tó mú kọ̀ǹgọ́ rẹ̀ dání ẹni bá ti gbómi lé lọ́wọ́ ló lè mọ ohun tó mi lé ń sọ ó rí tífẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí a máa gbéni láyà fúkẹ́fúkẹ́ nígbà àfẹ́ bá wá dàgbà tán a máa ṣèlérí ohun tí ò ní lè ṣe tèmi sàn ṣé ṣe tèmi ti sọ fún ẹ pé òun ti bímọ kan tẹ́lẹ̀ kó o tó dẹnu ìfẹ́ kọ́. màámi òun náà mọ̀ ọ́ gbogbo àlàyé rẹ̀ ni mo ti ṣe fún tó ti yé òun náà ṣẹ́rí òun gan ó láìkẹ́ ẹni tọ̀jú bí nǹkan ṣe nífẹ̀ẹ́. ṣé tèmi jẹ́ ń sọ̀rọ̀ o hmm. ò mọ̀ pé gbọ̀sẹ̀ díẹ̀ létí àwo ẹni ká nù kú ńgbà bá wà nù kú títojú bá kú òtẹ́ kan kọ́. ẹ ṣe gan mọ́mì ẹ pẹ́ fún wa mà ṣé tèmi ọ̀rọ̀ gidi ni mọ́mì ń béèrè ní tòótọ́ torí pé gbogbo abiyamọ òtítọ́ ló gbọdọ̀ wá ojú òpó tó tọ́ fún ọmọ ẹ mọ́mì ṣàngó ti rí ilẹ̀kẹ̀ mi ńlẹ̀ kó tó di pé ó yan òkèlè láàyò tó tó ṣe bí òwe wájú yín mà. o ṣe wọn ọkọ mi ó pa mi. mo ti rí ṣe tèmi ní abíòye kó tó di pé mo yàn ní olólùfẹ́ ọkàn mi ọmọ bíbí èkì ń ṣàrùn mà ìgbàgbọ́ mi dẹ̀ ni pé lágbára ọlọ́run ó máa bí ti tèmi náà fún mi. abíòye ah, dúró náà kọ ọmọ ìlú bo nìwọ ná. ẹgbẹ́ ni mà. Ah, ẹ̀gbọ́n ọmọ iléṣàbí agbòǹgbò àkàlà. ọmọ olówó òdòrò. <laughs> ṣeun ah, ọ̀rọ̀ mi ti yí ọ jù ó gbọ́ yóò bá gan o. mami ṣẹ́yìn ò mọ̀ pé lẹ́yìn ìgbà tí tèmísọ̀ parí ìmọ̀ nínú ẹ̀kọ́ ìṣirò ojú tẹ̀síwájú nínú èdè yorùbá ni. Ah, nítorí ọ̀rọ̀ ìbáyìí mo wá fi gbogbo ara sí i. Ah, ẹ ṣe máa ń lọ ẹ ṣe máa ń lọ pẹ́ fún ọmọ ẹ ṣe gan ẹ jẹ́ ọmọ pẹ́ o ẹ ṣe gan ma. nǹkan tó wá ń kù báyìí ni bá ṣe máa ṣètò mọ̀mí mọ́ ẹ. ọ̀wọ́ náà ní ṣáájú ijó èyí jẹ́ ìlẹ̀ tí wàá mú báyìí. àti mò ń ọjọ́ kankan bá torí pé àwọn òbí mi ò sí nílé báyìí ẹ òkè òkun náà wà ní kété tó ń bá ti dé ẹ mo máa fi tó yín létí kí ẹ lè sọ ọjọ́ tí wọ́n máa wá yọjú sí yín. ọlọ́run ó jẹ́ kí gbogbo rẹ̀ náà dúró ọjọ́kọ́jọ́ tá a bá kúkú náà àní mú lékú lọ́wọ́ àní mú lárùn lọ́wọ́ yóò ṣeé ṣe fún wa ṣé tèmi bó o bá ti wá dẹ́kù kó o rí i dájú pé o lọ rí bàbá kékeré eyín bàbá èkó ẹ̀hẹ́n kó lọ rèé fọ̀rọ̀ ètò létí o. ṣé tẹ̀mí ṣé tẹ̀mí ọ̀rẹ́ mi ṣé tẹ̀mí ọ̀rẹ́ mi o àṣàkẹ́ dídè ewu tèmi nìkan. ṣebí ni mo ti ní ọmọ ọmọ pèmí lájíjẹ ewu mọ lójú àlejò. ọbìnrin ó ti mọ mi lẹ́nu ni ẹ kò dé ẹkọlẹ máa bí ẹni nínú mọ o ṣé wò mọ wípé ìjẹ ìwú yìí ló sọ àwọn ìrànkọ lólówó ni. bẹ́ẹ̀ ni ọmọ òmùsí ọmọ olómù lápèrán èwu iyán dómù adọ̀tun ọ̀tún iyán dómù adọ̀tun bá ń tẹ́ ìwọ ọ̀dọ̀tun mẹ́wùdèmí ní gbayì lómù òmùmùsí ọmọ àbọ̀rọ̀ kò là. máàmì ẹsẹ ẹdẹ kó àmójúbà ẹ ṣe màámi jàre àgbà onípẹ́ lórílẹ̀ ṣé wọn ó gbọ́ bó ṣe ń kì wọ́n nǹkan tí wọ́n ń bínú sí nìyẹn. ẹ wo bùrọ̀dá ẹ kú ìjókòó jàre ẹ má bínú. àṣàkẹ́ ọkọ àfẹ́sọ́nà mi rè é tèmi sọ̀rọ̀ orúkọ ẹ̀ bébì ọ̀rẹ́ mi àṣàkẹ́ tí mọ́rùn ìfún ẹkún fọ́ọ̀nì yẹn rí o. ẹ pẹ̀lẹ́ máa o nice meeting you. àdúpà rẹ ni sà ìwọ ọmọ yìí ah, àṣàkẹ́ kàkà kúrò lára ọmọ ìyá jẹ ẹ níṣẹ ló tún lé sí i. kò yẹ kọ́rọ̀ mi ó mọ ọ̀yọ́ lẹ́nu mọ́ mébí mo ti sọ fún ọ pé orí ìtàgé ló wù mí láti máa ṣe kódà ní àbá wa kò sí ẹni náà tí ó lè bá mi fi gbárí níbi ká ṣe alága dúró. Ah, kódà àtàṣàkè máa ti lọ gan wọ́n ti máa lọ ń ṣe alága dúró láti logo kan sí ìkejì. fìyẹn lẹ̀ àwọn tí ìmọ̀ lógo. <laughs> ó dáná ọlọ́run àtọ̀ àsọ̀nà ṣe ti gbọ́ mọ́mí. àwa ti fẹ́ máa lọ torí ọpẹ́ wàá tẹ̀lé mi ní stò wàá bá mi kó gbogbo nǹkan tí mo rà fún màmí wàá bá mi kó fún wọn. ẹ eh, kí ló wá bèmí rà bọ̀ ìwọ ọtọ láyé tiẹ o ò jẹ́ rí mi. ayé ah! mi ọ̀rẹ́ mi. ẹ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ ah, ọwọ́ yóò mọ òròkè o. ẹ bùrọ̀dá ah, ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo. Ah. dé lóyìnbó kó tó débẹ̀. wèrè ló yọ ìgbà ló lọ lóyìnbó. ṣé ibẹ̀ kọ́ mo ti lọ gbé màdámà àti ọ̀gá wa lézì. mo ṣe rí i pé ìyà ń jẹ ẹ ni kan ló mà ní kíyàn láwọn ọmọ tó ń lọ léèwé o tó bá wàá pé magi fún mi ṣókó mi lò olórí burúkú ni ẹ. ṣé lóyìnbó táwọn bá mi ní pé màdá pé gbogbo bàtà àtàṣà tó wà nílẹ̀ ìlú wa fẹ́ kó ń sìn. Ah, ah, ẹjọ́ mi kọ̀ ìgbà tí gbogbo ẹ̀dá ìṣe mú mi mú mi ń kọ́ pẹ̀lú fáìn. mo má dá lóhùn. èmi ni mò ń ta aṣọ òun ló ń ta bàtà tó bá yẹ pé gbogbo ẹ̀ lóhùn ẹ̀ kó kódà gan kó má ti fún mi lówó dédé ara mi ló ṣe. jọ́jọ́jọ́ nítorí ti ọlọ́run ṣé bóyá alájẹ́ ní ìwọ èmi kẹ̀dẹ̀ kò ṣọ̀fẹ́ lèmi olùbẹ́ níwọ̀n náà o èmi á tèmi kò sáwìn o. Ah, ó láìkí owó ju ṣùgbọ́n eh, eh. ẹ jọ̀wọ́ ẹ̀yin ọ̀rẹ́ máa fẹ́ fọ̀rọ̀ kan lọ yín ni nítorí pé wọ́n sọ wípé a máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀ kò dẹ̀ sí àǹfààní kankan láàrin àpò mámẹ́rò lórí ọ̀rọ̀ bàbá ọkọ mi tó sọ wípé bóyá ká wá ṣe introduction nílé àwọn kí lẹ̀yin rí sọ sọ́rọ̀ náà. Hmm. bá a ṣe ń ṣe níbì kan èèwọ̀ bùnmí ni àti wípé nǹkan tó sọ kalẹ̀ yìí èmi ò rí big deal ń bẹ̀ ká fòsì mú kọ̀ǹkọ̀ ìwẹ̀ ká fọ̀tún bomi ṣebí káràṣà ti mọ́ ni àti wípé wọ́n máa fi dínà owó ti ẹkùn máa ní. Ah, ah, tọ́níà lóòótọ́ ní point bẹ́ẹ̀ ní tí wọ́n níbi tífẹ̀ bá wà kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ńbẹ̀ àmọ́ kò kún tó kò sí búyì kún ni wọ́n ní oko lè jẹ́ ti bàbá tọmọ kó má làálàá ah, ṣé tèmi ṣó lè wọ̀ tẹ́ bá lọ lé bàbá kékeré tẹ́ bá pè ní bàbá èkó kẹ́ lọ ṣe kínní ìbẹ̀yìn after all I don't want to run ṣẹ̀ṣẹ̀ rí náà mi ò ẹ́ bá regret pé mo bẹ́ méjì rìn àtìgbà tí mo mọ̀ yín mi regret pé ọ̀rọ̀ tẹ́yìn méjì sọ ló mọgbọ́n wa àmọ́ mo fẹ́ prefer nǹkan tí Yẹmí sọ gbẹ̀yìn yẹn because reason tẹ́mi kan fi ń wò pé àbíká lọ ṣe ń bẹ̀ ni wípé mo rò pé báwo mo ṣe fẹ́ kó àwọn èrò sínú apartment báyìí fún introduction àti engagement but anyway ṣá. Sure a máa wá nǹkan ṣe sí i. ṣùgbọ́n o ṣé kò ní rí bákan lọ́kàn òun tó bá sọ fún ọ pé òní lè ṣe ń bẹ̀ yẹn mọ́. sórí ọ̀nà téèyàn ò fòrú là ni ẹnì kò kí n tán lọ́rùn èmi ni màá mọ bí màá ṣe gbóòrò ìkàlẹ̀ fún tèmi sàn débi kó bá mi sọ fún àwọn pẹ́rẹ́ǹtẹ̀ ó ń ṣe problem. ọkùnrin yẹn sọ wa ni sùṣẹ́ pé mi ò ń tà wọ́n. ọlọ́run mi jẹ́ ọ̀rẹ́ mi ìjẹ́búre wà kó gbogbo ẹ̀ ìjẹ́búre mi o. Ah, ó jọ́nà pé ẹ̀ ń bá kàn.

màá fẹ́ kí wọ́n lọ mú ẹni tí gbogbo wa ti torí rẹ̀ péjọpọ̀ síbí báyìí lónìí wá ẹ níbo ló dà mi ò tí ì sọ fún yín kí ẹ pẹsẹ̀ dá ọ̀rẹ́ mi ní kárẹ̀ ìbàdàn owó mọ́tò ńkọ́ ẹ dákun jèrè ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa ìyàwó tí gbogbo wa ti torí rẹ̀ péjọpọ̀ síbí báyìí lónìí ló fẹ́ lọ mú wa ọkọ̀ bàálù ló sì máa gbé wa ẹ ìyàwó wa sì gbọ́dọ̀ débí dádì mọ́mì ọ̀nà owó gan-an la fẹ́ gbé gbà tí ìyàwó wa máa fi débì báyìí ẹ kẹsì máa rántí wípé epo ti wọ́n o. ọ̀rọ̀ yín yé wa owó epo ayọ̀jú ń sìn. a ní bàbá kan. bàbá rẹ̀ tó mọ ìyá ọmọ. a ní bàbá kan o. bàbá rẹ̀ tó mọ ìyá ọmọ. kò fi wá ṣeré bàbá ara tó mọ iye ọmọ. kò fi wá ṣeré. bàbá ara tó mọ iye ọmọ. ẹ bá mi fún wọn látẹ̀wọ́. ẹ ṣeun gan sa. mo bẹ́rí fún yín mo bẹ́rí fún yín ọ̀hún àná rèé tí ẹ bá ń gbọ́ wípé ẹja ń gbé ẹja mi lókun àwọn àna wa yìí ló yẹ kẹ́ máa kí bẹ́ẹ̀ ẹ ṣeun sà ẹ ṣeun sà ẹ àmọ́ o mo wá fẹ́ mọ ẹni tí ó nífẹ̀ẹ́ olóyè bàbá wa Frederick Agbájé kí wọ́n bá wa fi owó kún owó yìí kí owó yìí tó lè balẹ̀ o ó yá a ní bàbá kọ́ o. bàbá ara tó mọ ìyá ọmọ. a ní bàbá kọ́. bàbá ara tó mọ ìyá ọmọ. kò fi wá ṣeré o. bàbá ara tó mọ ìyá ọmọ. kò fi wá ṣeré. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ bá mi fún ọ látẹ̀wọ́ ọwọ́ mi ti wálẹ̀ ẹ ní báyìí tí owó epo ti pé máa wá rọ àwọn ọmọbìnrin àwọn ọ̀rẹ́ ìyàwó àwọn ọ̀rẹ́ kelẹ́wà kí wọ́n lọ mú ìyàwó wa wá kíkú má payá ọkọ mi o. kíkú má payá ọkọ mi. ẹ ṣeun kọrùn má ṣe yá ọkọ mi. kò lè bá mi tọ́ béèkì kíkú má payá ọkọ mi. ẹ bá mi ní kíkú má payá.

Eh, tó bá rí bẹ́ẹ̀ ẹ bá mi mú ìyàwó wa lọ sẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ ó yá ó yá ó yá ó yá ó di wò ẹ bá mi fún látẹ̀wọ́ ah, ah, ọkọ ìyàwó ẹ ṣe sùúrù ẹ <laughs> eh, gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ wípé ìyàwó wa tí a mú wá yìí ọjà òkùnkùn ni bóyá dúdú ni àmọ́ bó jẹ́ pupa ni o àmọ́ kódà gan bó jẹ́ pé ọkùnrin gan lakọ̀ọ́ ra daṣọ bò lórí ń báyìí kò sẹ́ni tó mọ̀ ọ́nú wa ọkọ ìyàwó gan ò lè fọwọ́ sọ̀yà àbí ọkọ ìyàwó ṣe lè fọwọ́ sọ̀yà pé ìyàwó yín ló jókòó yìí. mi ò mọ kódà mi ò rí rí. káwá tó ṣíṣọ lójú eegun màá fẹ́ kí a wá san owó tí a máa fi ṣí ojú ìyàwó wa yìí ìyàwó abíbèjì. olúwa bá fẹ́. ìyàwó abíbèjì. olúwa bá fẹ́. ìyàwó abíbèjì. olúwa bá fẹ́. ìyàwó abíbèjì. olúwa bá fẹ́. bàbá fẹ́ ìyàwó ọbí méjì. ẹ ṣe bá mi ṣe ayé látẹ̀wọ́ ẹ ṣe ayé látẹ̀wọ́. ẹ ẹ farabalẹ̀ yín àná mi mo kẹ̀dẹ̀ kí gbogbo yín o ẹ rí báṣọ bá yẹ ni ọrùn báyìí láti mọ̀ bálẹ̀ ọba sì yẹ nìyàn àárọ̀ ni ó ṣàtọ́kùn rẹ̀ ẹ kẹ̀dẹ̀ rí ṣẹ́ẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ rí gbogbo tó ṣẹlẹ̀ níbí lọ́jọ́ tèmi inú mi kẹ̀dẹ̀ dùn ẹ gbọ́ mo kẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo kẹ̀dẹ̀ wá ń gbà ládùúrà fún gbogbo yín pátápátá pé orí kọ̀ọ̀kan tó kẹ̀dẹ̀ wà níbi lọ́jọ́ tèmi gbogbo náà lẹ́kẹ̀dẹ̀ sórí ẹ̀fọ́ mọ́ mo kẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀kẹ̀dẹ̀ ṣe é mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. ẹ ṣe é bá mi ṣe bàbá wa bá tẹ̀ wọ́n bàbá ètò ló sọ̀rọ̀ yẹn ẹ káwọn máa bá ètò lọ ní báyìí ìyàwó wa lọ síwájú àwọn àna rẹ̀ láti lọ gba àdúrà ìyàwó wa ó yá máa bọ̀ ìyàwó wa lọ́kúnlẹ̀ sí iwájú ọ̀hún àná rẹ ìyàwó àbíbèjì. olúwa bá fẹ́ ìyàwó àbíbèjì olúwa bá fẹ́ ìyàwó. ẹ bá wa fún ìyàwó wa ládùúrà kí ilé tó ń lọ kí ó sọ kí ibẹ̀ kó bí ọkùnrin kó bí obìnrin fún yín kó bí ìbejì kó bí ìbẹta kó bọ́kùnrin kó bí obìnrin. ẹ ṣe wí yẹn gan ló àṣẹ o àṣẹ o àṣẹ o. ní agbára ọlọ́run ilé wa tu ẹ lára o. àbí o. àbúyún ṣoyún wà fẹ̀yìn gbọ́mọ pọn. àbí o. wà á bí ọkùnrin fún wa. wà á bí obìnrin fún wa. wà á bí bẹ́tà. àbí o. ẹ lórí ká ọlọ́pàá. ẹ dájú ẹ ṣe ojú ìyàwó yín.

ọpọlọ ẹ kò dẹ̀ ní dàrú. ẹ àtìmọ̀bí tọ́mọ wa ń lọ ilé rẹ lọmọ akẹ̀dẹ̀ ń lọ wo mákẹ̀dẹ̀ gbowó kankan lọ àwọn àna mi mọ́ fi wọ́n sílẹ̀ mo dẹ̀ kí yín ẹ kú oríire ọ̀rọ̀ yẹn á dẹ̀ dayọ̀. ní báyìí tí àwọn bàbá wa ti gbàdúrà fún ọkọ àti ìyàwó wa kí ètò jíjẹ mímu kó máa tẹ̀síwájú óyá óyá ìyàwó àbíbèjì. olúwa bá fún. ohun tó ń tì ní lójú ju olè. àwọn tó mọ̀ nìkan. àbí ṣe tèmi kọ́ ẹ̀ báwo ló ṣe rìnrìn tó pàdé ọmọ mi ṣé o rí báyìí pé eré lásán làwa ṣe ń bíbà ìgbéyàwó yóò lè ṣeé ṣe ó ti ó ti ṣé ìwọ ti gbàgbé ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wa ni ó ti gbàgbé. èmi ò mọ nǹkan tó tún jókòó ṣe o owó ni mo ti fún ẹ yẹn kó wá solution sí mo mọ bó ṣe máa ṣe olóyún ẹ. So I don't know what you're still doing here. Okay? àṣé ijó àjùmọ̀jó ló ń gbà yìí tó bá wá di ijó ànìkànjú ọwọ́ ijó á wọlé gẹ́ẹ́rẹ́rẹ́ ẹ̀yìn rẹ̀ rẹ̀bọ̀ nílẹ̀. ṣé oyún ṣíṣẹ́ lọ̀rọ̀ mi kàn báyìí lẹ́yìn gbogbo àwọn àdéhùn ẹlẹ́ni dúdú tó ti ṣe fún mi chief chief chief hmm. ẹ ẹ̀ dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run nítorí pé mo mọ̀ wípé mi ò lè jẹ́ ọmọ yín kẹ́ni kí n máa tìwò iṣẹ́ yín kiri. wò ó eégún fún eégún òòṣà fòòṣà bó bá ṣe wo lóró ní ìṣòro ẹ bẹ́ẹ̀ mi ò ṣe ṣe nǹkan mi ni mo sọ fún ẹ yẹn if you do otherwise well too bad too too bad. ọ̀dà náà mo ti gbọ́ àmọ́ mo fẹ́ kọ́ lọ mọ̀ kankan dájú ṣe rí èmi olúwa ṣe tèmi kò sí nǹkan tí mo fẹ́ fi owó yín ṣe nítorí mi ò rẹ́dì láti gbẹ̀mí ẹlẹ́mìí. ṣé tèmi ṣé tèmi ó nìyẹn o bọ́n ṣe máa ń fi ọwọ́ ara wọn ṣera wọn nìyẹn o tó máa ń yayọ̀ pọ̀rọ̀ now ó ní olóyún fine good yeah a dẹ̀ fún ẹ lọ́wọ́ kó lọ wá solution sí ò ń ṣe bíi pé áńgẹ́lì ọlọ́run kan ni ẹ tí n bá tiẹ̀ wá sọ pé kì í ṣe tèmi ńkọ́ pé oyún yìí ò kì í ṣe tèmi ó dáa kì í ṣe tèmi oyún yẹn ò ń ṣe tèmi go to hell ra ra ra ra ra ra. hello ẹ jọ̀ọ́ ta ló ń bá mi sọ̀rọ̀. ṣé tèmi ló ń sọ̀rọ̀. oh my god. dúró ṣé ṣé mo sọ pé kó má máa pè mí mọ́ ṣé wọ́n bí sórí mẹ́ja ni. Ah! ẹ wò kò sí nǹkan tẹ́mi fẹ́ fi gbégbé yín ṣe wọ́n ní kí n sọ fún yín pé agbóhùnyà adẹ̀sùn gbóhùn ọmọ. kí ni ìtumọ̀ yẹn. oyún ìjọsìn ọmọ ni mo fi bí o ọkùnrin dẹ̀ ni. ọ̀ṣunlá ni némi wọ́n ní kí n bèèrè lọ́yìn pé orúkọ wọn ni ká sọ wọn. ẹ máa gbọ́ sọkúsọ tó ń sọ lẹ́nu. ìwọ bímọ ọ̀túnla ni némi orúkọ wọn ni kẹ́ ẹ sọ. tó bá wù ẹ́ kó sọ ọmọ tó bá bí tó bá wù ẹ́ sọlágùntàn bóhùn ẹ sọlẹ́wúrẹ́ bóhùn ẹ kò sọ lẹ́lẹ́dẹ̀ anything tó bá wù ẹ́ ni kò fi ṣe what's my own stupid. Mo ń bímọ. ohun ẹ̀ kò sọ ọmọ ẹ̀ ṣeré kò dé lé ohun ẹ̀ sọ ní alájà níbọn sense. sàkáání mi tí mo ní mi ò fẹ́ rí ẹ òun náà ló tún wá padà sí yìí o báwo lo ṣe wá fẹ́ ṣe báyìí àbí báwo lo ṣe fẹ́ sọ fáyé pé ah olóyún fọmọ ó bímọ fún bàbá bọ́ọ̀hún ni wọ́n ṣe fẹ́ bẹ́ẹ̀ gbọ́. Ah! nígbà mi mo dárò síbẹ̀ jẹ́ ṣàánú mi. àánú ọ̀rọ̀ àánú kọ́ lẹ́yìn pé kó o mọ bó ṣe ṣe ọmọ tó o bí àtòyìn tó wà nú ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ó jẹ́ má pariwo kó o ṣe ní kòkòrò gbé nǹkan mi sára wúyẹ́. tẹ́tẹ́ fine thank you sir wọ́n ní pé kẹ́ máa bọ̀ fún oh thank you. ẹ̀yìn rẹ̀ lè bọ̀ bá rán ni lókun ọ̀nà pín sí méjì ṣọ́ọ̀tún ní káyà sí ni àbòsí àbí ká kúkú padà síbi tá a ti ń bọ̀ ni. ìwọ ọlọ́run ìwọ ọlọ́run má má jẹ́ kó rọrùn padà já sí òkú bá gé padà bó ló sọ ọ́. àròyé ẹ̀gá yín pátá ló yé mi àmọ́ tá a bá fi àgbòfé gún èèyàn máa ń jogun ẹ̀ sílẹ̀ ni kò yẹ kó ka yín tí máa fọkà ṣóúnjẹ mọ́ chief. lóòótọ́ ni ọkà kì í jọkà àmọ́ ohun tó jọkà lọ́kà ń jẹ wo kì í jẹ. <laughs> bàbá àtọmọ chief kò lè possible. ó possible ó possible kò sí possible láyé look at it now ìwọ ló sọ pé wọ́n ní ò gbọ́dọ̀ ṣẹ́yún rabẹ́dẹ́ mi ti gbà yes mo ti gbà mo ti gbọ́ ìgbà mélòó ni oṣù mẹ́sàn-án fi ń pé téèyàn ń bímọ àti pé ìgbà mélòó lọmọ fi ń wọ́n tọ́wọ́n a máa I mean, what are you talking about? Look at it now. Ọmọ tó kọ́kọ́ bí, kí ló fi bí? Ọkùnrin ni. Ọkùnrin, yes. Kò sí bí wọ́n ṣe máa mèrè ṣe dáadáa láyé yìí tí ò ní bí ọkùnrin. Àìwọ náà tí mo dẹ̀ ń wò lórí ìjókòó yìí. Látọjọ́ tí mo ti ń ṣeré mi ò rí ọmọ tó mèrè ṣe tó ẹ̀. I'm telling you. Hey. And I'm proud of that. Hey. Hmm, Ọlọ́run ooo. Oh, torí ti ẹlẹ́kúndé ilé mi ò fẹ́ o àì mi ò fẹ́ kó má ké rárá i mean kò sí problem in there now. Ah. Eh, tèmi sàn ló gbàgbé ọ̀rọ̀ tèmi sàn area yẹn tiẹ̀ kọ́kọ́ máa gbàgbé ọ̀nà ṣé bí èmi lèmi bí tèmi sàn eh, kò sí problem náà wo ipa abẹ́rẹ́ lókun àtọ̀. okay? I am in control. Chief, don't worry. pé kò bá òun lọ pé òun ti ń dúró díẹ̀ ti pẹ́ pé kò dẹ̀ máa dá òun dúró kò tètè máa bọ̀ ok. ẹ ṣe rántí pé mo ní o máa sign àwọn documents kan ok tó bá ti débẹ̀ kò endorse àwọn papers yẹn make sure pa àwọn clients wọn rí nǹkan wọn pẹ̀ almost immediately kò need to dáhùn down. kan. Yes, sir dadi ṣe ẹ máa take ara yín ah of course na We should know what. Okay, no ilé Tomorrow, tomorrow, mo tún wà on àwọn ọmọ Okay, sir uh, darling kó o tọ́jú dadi o ok. ẹni tán má jẹ́ kí n gbọ́ pé mo say bye bye to dadi say bye bye to dadi. all right dadi. bye bye all right dadi. à... Elédùà ọ̀la yóò sọ yín síbi tí ẹ tọ́ sí. ọ̀la yóò sọ yín síbi ẹ tọ́ sí. ẹ̀ẹ̀tẹ́ ló ń wá àbùkù ló ń wá o àgbẹ̀gẹ̀dù ẹ̀yìn rẹ̀ ah. láyé wọ̀ ẹ̀yìn rẹ̀ rọ̀bọ̀ ilẹ̀ olùwáyé ti dáadé ayé ti dáa níbo là á lò òkè àbísà ni. but chief bí eléyìí ti rìn yorùbá náà nínú ilé ọmọ yín. Ah. kò sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ kò sí ohun tójú òrírí wo kò síbi tí wọ́n ti ká alẹ́ let's go and do something. ẹ eh, besides wọ́n ṣe fún ọmọ lóyún lọ́wọ́ náà chief. ẹ eh, ìyẹn náà ò bá nǹkan jẹ́ àmì ilé ayé náà làwọn àtàtì rí ẹni tó lóyún lé ọmọ oṣù mẹ́fà tiẹ̀ ò lè jẹ́ àkọ́kọ́ kò sì lè bà nǹkan jẹ́ ṣẹ́yà ẹ ò ní kíní worowóró táwọn ọmọdé fi ń ṣeré yẹn ò ní kí á fún ẹ̀gbọ́n ọmọ ìkófìmọ́ bá burú ẹ̀ ṣeré káwọn fi ṣe tán kò sí wo ọmọ máa bá àbúrò rẹ ṣeré ìyá yín fẹ́ nǹkan òun tó ń tì ní lójújú olè àwọn tó mọ̀ ọ́ nìkan ló mọ̀ ọ́ ẹni tó lójú lójú tì ẹ ò wá fọ́jú aláìlérò ẹ wá fọ́jú aláìlérò ẹ̀tẹ́ ló ń wá àbùkù ló ń wá o àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn rìn láìkọ́ ẹ̀yìn rẹ̀ rẹ̀ bọ̀ nílẹ̀ ẹ̀tẹ́ ló ń wá àbùkù ló wá o àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn rìn láìkọ́ ẹ̀yìn rẹ̀ rẹ̀ bọ̀ nílẹ̀ wọ́n ní tí òjò bá ń papọ̀n rẹ̀ àwa méjèèjì ni jíjọ ń pa báwo ni a ṣe máa jọ jẹ́ ọkọ àtìyàwó tí wàá máa ronú tí nǹkan kan máa ṣe tàdéjọ wà ní abẹ́rùlé kan náà tó dẹ̀ ń dá bọ́dì yẹn tó dẹ̀ ń dá gbé fún ara ẹ̀ tó ṣe ẹ̀ adéla nífẹ̀ẹ́ ara wa ah, báwo ni ṣe rí. tèmi sàn ìfẹ́ ṣe tèmi sí nǹkan kan tó ń ṣe ìyàwó ẹ ọkọ mi tí mo bá ń pe rọbí olóńgbò bí ìta ìlera kọ́ bẹ́ẹ̀ kì í ṣe bí ìtọ́lẹ̀ it's just that mo kàn ń ro bí ọjọ́ ọ̀la wa ṣe fẹ́ rí ni kí làgàtà kan má lọ wà rìn wá wọ́n dárin wá rú. Hmm. Shit tèmi. me. Shit ṣe me. Shit. ẹ̀ tí yẹn mi ṣùgbọ́n ṣé mo kankan ṣáà gbé láti bẹ̀rẹ̀ ayé mi wá mi ò kúndùn kí n máa kó bẹ̀rẹ̀ ìgbà tó lọ́dẹ̀ wá ṣe tí ó fún mi ní ìfẹ́ ayé mi tó fún mi ní ẹni bí ọkàn kí ni ìfẹ́ máa wá káàkiri báwo ṣe máa ní ìròjú sílẹ̀ tí máa máa wá ìròjú káàkiri ìta darling I'm for you I'm for you alone ṣé o pé máa ń ṣèlérí kan fún ẹ mo tún wá ṣèlérí yẹn fún ẹ kí n but. I will never ever share with another woman. I promise you that. Thank you, my love. Mm-hmm. Yeah, on a lighter mood. Are you ready to eat now? Ebi ti ń pa mi me. gbẹ. Wọ́n ṣe mọ̀ pé bó ṣe ń ṣe yẹn tí mò ń ṣe tó ń ṣe tó ń ṣe yẹn ọ̀kan jẹ́ kí n lè jẹun. Bọ̀tí ń sìn ẹgbẹ́ <laughs> All right. Yeah, I'm want to do it. I don't know. mọ́lá àti gbé ọjà mi dé àlùbọ́sà àtàtà gbígbẹ tán bá tètè rí mi ọmọ àgbẹ̀ fẹ́ lò mí ṣùgbọ́n. bó o wà níbi ta náà ń lọ rọlẹ̀. tí n bá dé a máa lọ. ó dà ó má pẹ́ o tó bá wà lọ tó bá ń bọ̀ bá mi ra wàrà dání o ẹ àti kúlíkúlí. ojú yọ àbẹ̀kẹ̀ mi fàdébà ni wọ́n wọ̀ ní tí wò sọ fún yàn. Ah, mo ṣe wò lọ dìde. àwọn ọmọ ẹ kọ. wọn pa mo lówó dà tó ródédé tó kọ̀ dédé báyìí. fẹ́ lọ sí ìlọ lọ́dọ̀ àwọn kọ́sítọ́mà mi. ẹ ẹ ó dáná má pẹ́. ọ̀rẹ́ mi ẹ̀dẹ̀ kú dìde ọjọ́ sí ìrìn náà kárí. àmì o àmì o. Ah. àwọn ọmọ rẹ ń kọ. Ah, wọ́n wà olúwa ṣe wà lọ́dọ̀ àwọn ọmọ mi tí wọ́n bá mi bá ṣe lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ti bẹ̀rẹ̀ school. ẹ̀yin alákọ̀wé yìí ṣá ọwọ́ ọmọ òní tí tètí tètí máa fi wọ́n síléèwé. àbí tí ìwọ mọ̀ pé ayé ti láyé kọ̀ǹpútà ni gbogbo àwọn ọmọ tàdé ẹ̀ ń bí ń sìn yìí panasap lọ́rùn wáyé ikú tó gbà nìyẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni orí yẹn sọ. àṣàkẹ́ jọ babajíṣà fẹ́ ń kọ̀ mo yọ̀dọ̀ wọn sí ìyìnbá wọn lé. wọ́n mà ti lọ sí ìpàdé gbogbogbò àwọn àgbẹ̀ kódà àárọ̀ ìgàn lọ́lọ́ torí èmi ni mo bá wọn po ẹ̀kọ́ tí wọ́n mu kí wọ́n tó lọ. ó dáná ìgbà wo ló máa padà dé. a tó ọ̀sẹ̀ tó ń bọ̀ nítorí wọ́n sọ pé táwọn bá ti ń bọ̀ àwọn máa ya oko iwájú. Ah, táwa ni mo tún lè sọ̀rọ̀ yìí fún báyìí àbí ṣé bọ́rọ̀ yìí ṣe máa máa gbénú mi nìyí tó máa fi jẹ ràbíìtì ọ̀gẹ̀dẹ̀ tí nǹkan máa fi bàjẹ́ tán. ṣé tèmi ṣé ó sì kò sí kò jẹ́ wípé ó lọ́rọ̀ kan pàtàkì tí mo fẹ́ bá wọn sọ ni bóyá ọjọ́ míì tó bá padà wá sábúlé wàá máa bá wọn sọ ọ̀rẹ́ mi baálé rẹ̀ ń kọ́ àṣàkẹ́ ah o ò lè change the first point gbinu abúlé ṣẹ́ni kò máa bíèbí ara abúlé ni ó ṣàdé tí ń ṣe alága dúró káàkiri ó fẹ́ béèrè ọkọ mi wá ń ṣe balẹ̀ ẹ̀ ń kọ́ bí àwọn ìyá àgbàlagbà yẹn. ọ̀rẹ́ mi ó ti mọ́ ọ lára ó ti mọ́ ọ lára àmọ́ ó ṣàrí pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ ti ń wà. ok o ó tiẹ̀ lè mọ́ mi lọ sínú oko ó lọ bí ọ̀gẹ̀dẹ̀ tó máa fi padà sí ipò. ìyẹn bọ̀dá tèmi sàn náà ah, wọ́n jẹ́ rọra torí àwọn sálámù abúlé wa yóò máa rè kó o ò lè change. Ah. owó jẹ́ kí wọ́n máa lọ́wọ́ ti padà dé láti inú oko. jẹ́ pa ẹlẹ́sẹ̀ tà àbí. ọ̀rẹ́ mi o ah, ojú rẹ̀ ń dán o. tọ́ndé ní lójújú ọ̀lẹ àwọn tó mọ̀ ọ́ nìkan mọ̀ ọ́. Let's do something. ẹ̀tẹ́ ló ń wá àbùkù ló ń o àgbẹ̀gẹ̀dù fẹ̀yìnrín láìkọ́ ẹ̀yìn rẹ̀ rẹ̀ bọ̀ nílẹ̀. ẹ̀ẹ́ ẹ̀tẹ́ ló ń wá àbùkù ló ń wá àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn rìn láyé kọ́ ẹ̀yìn rẹ̀ rọ́bọ̀ nílẹ̀ ohun tó ti ní lójújú ọ̀lẹ àwọn tó mọ̀ ọ́ nìkan ló mọ̀ ọ́ ẹni tó lójú lọ. ṣe tèmi wà rán mi. bẹ́ẹ̀ni. jọ bá mi kó àwọn ẹrù yẹn wọlé. ẹ bá dà. ó ṣe mẹ́ta ni mo mọ̀ pé wà ah, ibo ló wá ń lọ ṣé o ti pẹ́ tó ti dé ni. ẹ eh, ẹ o ti in fact ẹyin gan ni mo ń rọṣẹ dé mo ti fẹ́ máa lọ. no no no o ò ah, ah o lè tí ì lọ bẹ́ẹ̀ yẹn ah, faramọ́ èmi náà díẹ̀. ẹ eh, eh, nítorí bàbá yìí ni mo fẹ́ lọ dáná fún. ẹ àdẹ̀fín yẹn torí mo mọ̀ pé kò fi inú ẹ̀ ṣeré rárá ni chief nǹkan. àwọn náà ṣe kó nílé room sẹ́sọ́ pọ́n fẹ́ lọ ṣọ́ra lókè. ẹ jẹ́ kí wọ́n ṣọ́ra tán kó tó máa lọ. mo ti dágbére fún ọ ni mà. ó dáa tó bá délé bá mi kí àwọn ọmọ mi. ó dà mo ti gbọ́ màá lọ sọ bẹ́ẹ̀ ó dàbọ̀. ẹ̀ẹ́tẹ́ ló ń wá bẹ́ẹ̀ ni àbùkù ló ń wá o àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn rìn láyìíkọ ẹ̀yìn rẹ̀ rẹ̀ bọ̀ nílẹ̀ ohun tó ń tì ní lójú ju olè àwọn tó mọ̀ ọ́ nìkan ló mọ̀ ọ́ ẹni tó lójú lójú ń tì ẹ ò wá fọ́jú aláìlérò ẹ wá fọ́jú aláìlérò ẹ ẹ̀tẹ́ ló ń wá àbùkù ló ń wá o àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn rìn láìkọ́ ẹ̀yìn rẹ̀ rẹ̀ bọ̀ nílẹ̀ ẹ̀tẹ́ ló ń wá àbùkù ló ń wá o àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn láìkọ́ ẹ̀yìn rẹ̀ rẹ̀ bọ̀ nílẹ̀. tì í ẹ ò wá fọ́jú aláìlérò ẹ wá fọ́jú aláìlérò ẹ̀tẹ́ ló ń wá àbùkù ló ń wá o àbùkù ni o àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn rìn láìkọ́ ẹ̀yìn rẹ̀ rẹ̀ bọ̀ nílẹ̀ ṣé tèmi ṣé tèmi. yes. ní understand ẹ̀ ah! aṣóòtó ni pé ẹni tó gọ̀ ló ń gbégún òkè ọya ẹni tó gbọ́ ló ń gbowó ẹ̀ sápò ah! o ti rí mi ní yọ ọ̀dẹ̀ nìyẹn orí mi ń ṣùgbọ́n mo orí mi ń dìdìrìn ẹ́ tí mò ń wò náà lẹ́nu ọjọ́ mẹ́ta tí n bá sọ fẹ́ bóyá wà á máa ṣe wà á máa ṣe gbọ́gbọ́gbọ́gbọ́ wà ló ti rẹ̀ tí o bá dé rí bẹ́ẹ̀ ni kí ló ń ṣe by this time tó o ti wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀. ṣebí mo wo program kan lórí tv ni. Ah! ìwọ wo program ṣé tèmi ò wọ́n mọ program èmi wà lókè bẹ́ẹ̀ ní sùn ní sùn wọn èmi bẹ́ẹ̀ wọ́n ló sọ olóògùn program. àbúfẹ́ lọ fọgbọ́n tàn mí sùn ẹ kémi lọ sọ ohun dìdìrì sí òkè ń bẹ̀ yẹn ṣé tèmi ìwọ tó bá ti lọ tó bá ti jáde tó bá ti lora ẹ nílò omi òdò ìlò síya ìlò dìdìrì tán wàá wà nulẹ̀ wàá máa dín mọ́ fẹ́ mi àbí. ṣé bọ́n náà ti text yẹn wọ́n láwọn fẹ́ràn eré ìdọ̀tí eré ẹ̀gbin tó bá wọn ṣe tẹ́jọ́ ṣe pẹ̀lú ayé wọ́n láwọn fẹ́ràn ẹ̀. má wọlé yìí má jẹ́ kí n gbọ́ bẹ́ẹ̀ mọ́ lẹ́nu ẹ̀ má pè mí nífẹ̀ẹ́ mi ò ṣe fẹ́ ẹ̀ dúró tó o bá fẹ́ kí ilẹ̀ kó lanu kó gbẹ̀mí má pè mí nífẹ̀ẹ́ mi mọ́. ó dẹ ṣe sùúrù tèmi sọ lóòótọ́ ló ní right láti wà angry over this text message mo fẹ́ kó mọ̀ wípé nọ́mbà yìí gan strange sí mi gan fúnra mi mi ò mọ nọ́mbà yìí and it could be a mistake. mistake oríbu kò ṣìwò nìyẹn mo ní mistake wo nìyẹn mistake wo náà ṣe náà ṣe sẹ́ndẹ̀ sórí fóònù tèmi jẹ́ kó rí fóònù tẹ̀ by the way ń gbọ́dọ̀ gbà lọ tó fi dorúkọ tó wọnú lé. ọmọkùnrin máa ṣe sùúrù ẹ ò dẹjọ́ má jẹ́ ká gbèsù láyé náà ṣe bọ́dọ̀ dáàdì ni mo lọ mo ṣáà sọ fún ẹ. ọ̀dọ̀ àwọn dáàdì mi ló lọ ló ṣe ń bọ̀ ní táìmù tó ń bọ̀ yẹn. Ah. ṣé tèmi wò mí dáadáa má jẹ́ kí n lose temper mi lórí tí mo bá lose temper mi máa ṣe nǹkan tí ò right o gbọ́ ṣe orí program tó ń wọ yẹn náà ni kò jókòó síbà kó máa wò má ṣe mistake wá bá mi nínú bedroom yẹn. Oh tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa ṣe fọ́nrán kan nínú ìmí pẹ̀lú ẹ̀ ah, lọ́la ah. mo dẹ̀ ṣọ́ọ̀pù ọ̀lọ́ máa jẹ́ kó lè jẹ́ mi láìláì ṣé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn gbogbo excuses yẹn lọ sí asylum kó lọ fún àwọn tó ya wèrè àwọn tó ń lọpọlọ bíi tiẹ̀ àwọn ló máa sọ yẹn fún kò ń ṣe mi just tell me just tell me qualify yourself ṣùgbọ́n a sọ fún ẹ pé eyín tí ajá tó fi máa bọ̀ mẹ́ṣẹ́ ló fi máa bùjẹ́ ló fi máa fàyà ní sùúrù ọ̀rọ̀ yóò le tó báyìí náà iná ó lè jẹ́ pé ẹlòmíì ni ó fẹ́ send text message yẹn sí kó kàn ṣe mistake tẹ wrong number definitely tí message yẹn bá máa deliver ọ̀tọ̀ níbi tó máa lọ ni wọ́n wá wọ́n mú kókókókókó bí ìgbà tó yẹ pé ojú ọ̀rọ̀ text message orí fóònù lọ come on now tell us ṣé ó ti ṣerú wọn tó jọba yẹn. rasa kò ṣe rí. o ká irú ẹ̀ mọ́ lọ́wọ́ rí àbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ẹ lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ẹ lọ́wọ́ o ah, lórí ọ̀rọ̀ tó sọ lánàá pé ibo ló gbà lọ ó dá ọ̀dọ̀ wa ló wà lánàá bí mo dẹ̀ ṣe wọlé báyìí kò sọ̀sẹ̀ mọ́ ló lòun lọ o kíákíá òun fẹ́ lọ dáná fún ọkọ òun o kí ló tún fẹ́ ah, ó dẹ̀ mọ bọ́mọ ẹ ṣe fẹ́ràn ẹ tó ó mọ bó ṣe fẹ́ràn ẹ tó ìwọ náà dìde kó lọ bẹ yeah no problems. àǹkọ ẹ mọ́ra. ìyá fàyàwó ẹ mọ́ra fún mi jàre come on. ọba mọ́ra lágbára ọlọ́run ẹ ṣe ọ̀rẹ́ ara yín kalẹ̀ èṣù bí èèyàn èèyàn bí èṣù ní yálé yín mọ̀dàrú ní yálé yín o lágbára ọlọ́run. ìyá àdúrà ẹ náà tó jẹ́ kí wọ́n máa lọ́lẹ̀ wọn. ẹ náà tẹlifíṣàn ìyẹn wa máa lọ́lẹ̀ kẹlọ parí ìkó nílé kẹ wọ́n ra yín kẹ ṣe gbogbo ẹ̀ kí jẹ́ kí àwọn ìdí arú ilé ìkó parí lọ́wọ́ kẹ jẹ́ lọ parí lọ́hùn-ún. ẹ ṣe a lè jẹun ní ká tó wà lọ́wọ́. kí ló dé kíyàwó ẹ̀ náà kíyàwó ẹ̀ náà bọ́ sí kitchen. all right all ok o ọ̀rọ̀ yìí mọ́ra o dàpọ̀ àyàwó ẹ̀ mọ́ra o. all right sir. jẹ́ kí mi náà fún àwọn ọkọ tèmi. ṣe ni màá bẹ́ẹ̀ gidi pé kó jọ kó má bínú èmi ò mọ̀ pé ọwọ́ tèmísàn ni text message yẹn máa bọ́ sí ifá tó dùn mí and since then mo ti destroy sim card yẹn mo láti kàn dànù hmm, i'm really sorry you know. chief chief. yes. ẹ jọ sá o mo fẹ́ béèrè àwọn béèrè kan lọ́wọ́ yín. go ahead we are free. with due respect sir ṣé ojú òkè máa ń tì yín ni eh, because tójú òbá kí n tì yín ojú ń tì èmi ah, ọlọ́mọ àṣẹ̀jẹ̀ ká rí ká ní pé ẹni tó ń wà délédélé ó rí wọn gbàtàjọ wọn bíbá ẹjọ kí la fẹ́ sọ. láéláé àlá tí ó lè ṣẹ ni ẹni tó mọ̀ wá kí ló náà ń wá dé bíbá òun borúkọ tó ń pè bí ni mo sá fún ọkọ tó kó lè ṣẹlẹ̀ like. Uh, ìjẹta àbíjọ òwò kan nìyẹn tí ó dàbí mọ́mí tèmi sàn fẹ́ ka ẹ̀ mọ́ inú ilé ọ̀dọ̀ wa ń bẹ̀ I had to look for alternative okay even kó jẹ́ tèmi sàn fúnra ra ẹ̀ ló bá wa ń bi ta wà ah, ah, I'm his father kò lè ẹ́ bá ro ẹni gbogbo nonsense tí wọ́n ń ro yẹn no as far as I'm concerned èmi àti wọ́ lájọ wà mí báyìí. èmi àti yín nìkan kan o èmi ẹ̀yin àtọlọ́run ni. well all right, but that's not the case now bọ́sibí kò jẹ́ ká i mean you have to start getting used to the fact pé ẹni tó ti bímọ fún yàn ó kò lálẹ́ yàn yes now all this telling you to come on bed was kind of wasting of time come on. kẹ́ni ẹ <laughs> chief ẹjọ́ torí Ọlọ́run èrè wo ló wà nínú oko aṣálẹ̀ kágbẹ̀ yín múra sí tọ̀sán tòru tó ń kọ́ra. ó dé pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan bí kò ní jọ preaching kò ní jọ àṣàmọ̀ come on come here and let's let's have fun. ẹ wẹ́ẹ́ jẹjẹ jọ ah, ẹ jẹ́ kí n tó kọ́kọ́ fún yín má bá mi pààlà ọjọ́ kan báyìí lèèyàn máa ń kọ́ bóyá ká kúkú fẹ̀ kan fún ọdún àlọ́ fèrè síta. <laughs> Oh, ṣé tèmi ọmọdé ń ṣe ẹ́ ìwọ ìwọ fẹ́ fọn tó wà nù fèrèsé ta i'm sure you won't try that i mean mo mọ irú ìfẹ́ tó ní sí tèmi sàn tó jẹ́ ọkọ ẹ̀ mo dẹ̀ mọ̀ pé o nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ méjèèjì gidigidi àyà <laughs> tí o bá fọn tó wà nù fèrèsé ta you will lose your husband wà á lose àwọn ọmọ i'm sure you would not want anything like that to happen to you. Oh, dáa náà Go, go. nǹkan tó bá fẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó gbẹ̀yìn kata kata. ò ṣe mọ́. ọlọ́mọdé ẹ ò wá fọjú aláìlérò ẹ wá fọjú aláìlérò ẹ̀ẹ́tẹ́ ló ń wá ló ń wá àbùkù ló ń wá àbùkù ló ń wá. àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn rìn láyé ẹni lẹ́rẹ̀ẹ́ kọ́ nílẹ̀ kọ́ nílẹ̀ ẹ̀tẹ́ ló ń wá bẹ́ẹ̀ ni àbùkù ló ń wá o kíni ká ti pè yí sí. àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn mi láì kọ ẹ̀yìn rẹ̀ ló bọ̀ nílẹ̀ ohun tó ti ní. ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi mo ti tọmọdé bọ̀ ni ẹ má bínú mo ti tọrọ ṣọgbọ́n jí bẹ́ẹ̀ jọ. ọ̀dọ́ tí ẹ ṣẹlẹ̀ ń ni pé ọkàn tèmi máa ti kúrò bẹ́ẹ̀ mi ò fi bẹ́ẹ̀ ní interest mi. jíjọ ìjọ ẹ má ṣe báyìí fún mi ẹ jọ ẹ má bínú ẹ jọ. seriously mi ò. tí mi dẹ̀ jọ ó dà mí ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ. kí nǹkan ọ̀nà kí ló máa ń ṣe ẹ náà kí ló máa ń ṣe ẹ ah, olùforúkọ sísẹ́lẹ̀ tó ń jẹ́ tàǹbù lókè what's your problem. ẹ ṣáà máa bínú sí ṣíwájú kí n tẹ̀lé. àgbẹ̀gẹ̀dù fẹ̀yìn rẹ̀ láyé ikọ̀ ẹ̀yìn rẹ̀ lọ́gbọ̀n nílẹ̀ ohun tó ń tì ní lójújú ọ̀lẹ àwọn tó mọ̀ nìkan ló mọ̀ ẹni tó lójú lójú tì í ẹ ò wá fọ́jú aláìlérò. ẹ wá fọ́jú aláìlérò. ẹ̀tẹ́ ló ń wá ẹ̀tẹ́ ló ń wá àbùkù ló ń wá o. ẹ̀yin ọ̀rẹ́ ó ti sú mi. Ah. Yẹmi ọ̀rọ̀ yìí le gan-an. ṣé iná rí bẹ́ẹ̀ nǹkan tó pa ọgbẹ́ ọkọ̀ fún mi nìyí látọjọ́ ẹ̀ àwọn èèyàn máa dájú o àfẹ̀gúsí jiyán tán ìpè wádìí ohun àìjírí ah ó mà ṣe o olúwo síbi àìtú bíi ti báwo orin ta dá tí kò ṣòro dá mi rò pé àti gbé ẹ e lè ṣòro. ẹ kí ló wá fẹ́ kí ṣe tèmi ṣe báyìí sí ṣé kò pariwo síta ni kọ́ńbẹ̀ tó fi ṣẹlẹ́yà ni. ẹ ṣé kò lè pariwo ni. ọgbọ́n ọgbọ́n la fi ń yọ̀lẹ̀ ìdá Eh, bí a tún bá kígbà ìjà rè fún òun ènìyàn bíi ọ̀hún níwèé ìròyìn àbọ̀wọ̀n tí ń ṣètò agbọ̀rọ̀dùn ó ṣeé ṣe kí solution ti bẹ̀ wá àti wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run yìí náà wo ọ̀rẹ́ chief gangan lójú máa tì. nǹkan tó kàn ní sí ikọ́ nìyẹn kàtẹ́ ni wọ́n á ké gbàjarè fáráyé kí wọ́n ní àǹfààní gbogbo ẹgbẹ́ gbogbo ìdọ̀tí tí mo ti ń gbà mọ́ra látọjọ́ yìí. ẹ̀dùn a máa wò ọ̀nà àbáyọ lèmi wọ̀n wá jí mi kedere báyìí. ọ̀nà àbáyọ. bẹ́ẹ̀ ni wọ́n ní tódò bá kọ̀wé tó kọ̀ tún ó níbi àìtú sí wọ́n ní ní tó ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùjẹ́ ńkọ́ síbẹ̀ láti gùn ni kàkíkú má jẹ̀sẹ̀ sí o á fi ṣàwàdà nù ni and ah, ẹ tí wọ́n ní ká má yùn kọ́ a máa bó oúnjẹ tiẹ̀ sọ́tọ̀ ni àpẹẹrẹ ni mo wí. ṣe bí ẹlẹ́dùnwá. ìmúra iye obìnrin máa ń pẹ́ ṣá látẹ̀kùn fọgọ́sẹ̀ èpo dẹ̀ ní kò jẹ́ kí dírẹ́fà gbé ẹ lọ ó ní dandan láàfin tá a bá jọ jáde. ẹ má bínú sá o ṣé ẹ̀yin ò mọ̀ pé yẹ ká máa ṣe tọkọtaya lẹ́ẹ̀kọ̀kan. ṣé o ṣàrántí pé ṣe ni màá gbé ẹ débẹ̀. yes of course agreement is agreement ẹ ṣùgbọ́n ẹ sọ pé ẹ máa yàgbé mi tẹ́ bá ń padà bọ̀ anyway if necessary. if necessary call. Ah, if necessary call. ah if necessary you. o. if necessary ni o. <laughs> anyway mo gbẹ ṣe ní time. náà jẹ́rìí. I can't do that to my darling. Why? Feel your mama waka waka. Even your chief like me. Ah, dear, dear. Yalla. I love you.

wáyé ojú kò kúrò ìgbẹ̀yìn fọ́ pátá ó fi kú ṣe fàjẹ́ tẹ́ bá táyé wá ẹ ò ní máa yọ òróró ìgbẹ̀yìn ti fọ́ pátá ó ń pè kó ní gbàǹjo. iwájú mi lọ iwájú mi mojú wá ní dá padà. àwọn ọlọ́pàá kan wà ń tàwọn láwọn béèrè yìí ọlọ́pàá kẹ òun wọlé. bẹ́ẹ̀ni ọkọ yín ní accident kékeré kan. tèmi bá. ẹni bó ló ti accident. ẹ fọkàn yín balẹ̀ ẹ ní láti tẹ̀lé wa. Ah, ah, accident ẹ̀wà àwáyé olójú kò kúrò. ọ̀lẹ́ o orúkọ tèmi ni ọ̀làlẹ́kan ọ̀làyíwọ̀lá ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ló ń dé sétìgbọ̀nyín ṣáájú ẹ̀gbọ́n kókó inú ìròyìn náà ikọ̀ ẹgbẹ́ àwọn tó rí sọ̀rọ̀ ajé epo petrol lórílẹ̀‐èdè yìí ti kàn sí ibùgbé ìtún epo fọwa láàárọ̀ òní ọwọ́ sìnkú àwọn ọlọ́pàá ti tẹ àwọn alọ́kọ́lọ́wọ́ kígbe kan lágbègbè márọ̀kọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal tí ìnagijẹ wọn jẹ́ gunners ti gbo ìwúrò sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona lójú pẹ̀lú àmì ayò méjì sódò nínú yàrá ilé ìtura kan ní agbègbè àgbára ni wọ́n ti rí òkú olóyè federica gbájé ah. lówùúrọ̀ yìí ìròyìn ọ̀hún òun rẹ̀ lẹ́kùn láàárọ̀ èyí ni àwọn ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ àjò epo petrol lórílẹ̀‐èdè yìí kàn sí ibùgbé ìtún epo fọ̀ láti mọ nǹkan tí ó ń fa ayédèrú epo petrol síta. ẹ̀wà wáyé ọlọ́jú kò kúrò ìgbẹ̀yìn fọ́ pátá ó fi kú ṣe fàjẹ́ tẹ̀ bàtà yẹ wá. ọ̀tún irinṣẹ́ ní kíákíá. ẹ̀lú ọ̀rẹ́ báwo ni. tòlè ọ̀rọ̀ kan ní tòlóhùn. ẹ̀tẹ̀mí sọ ibo ló wà. ìdájì. àbí mo wà létí mo máa ń ṣe fàájì mi jẹ́jẹ́. àwọn alọ́kólówó. sáré lọ tún tvs affordable station sí sí sí. kí ló jẹ́ lọ láfọ̀débù station. má béèrè má béèrè. ok mo ti gbọ́ màá gbé síbẹ̀ ọwọ́ tẹ̀ márùn-ún nínú àwọn adigunjalè yìí tí ẹnìkan péré nu wọn sì na pápá bora. Hmm. ọ̀rọ̀ obìnrin náà máa ṣó tí wọ́n fi ní kí n gbé síbẹ̀ ni. ọ̀rọ̀ rẹ̀ ló dò ikú tí ó pò ní sìnà abẹ́ ẹ̀ ló wà ní yàrá ilé ìtura kan ní agbègbè àgbárá ni wọ́n ti rí òkú olóyè Frederick Agbaje láàárọ̀ yìí ìròyìn ọ̀hún fi tó wa létí pé olóyè yìí àti arábìnrin kan ni wọ́n jọ wá sí inú ilé ìtura náà kó tó di wípé olóyè náà pàdé ikú rẹ̀ lẹ́sẹ̀ ògbèjì ẹ gbọ́ láti ẹnu aṣojú iléeṣẹ́ wa tí ó lọ síbi ìṣẹ̀lẹ̀ náà. kí wàá ní àwọn ìgbésẹ̀ gan-an tí ti gbé báyìí. ní kété tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ni wọ́n ti ránṣẹ́ sí wa làwa náà dẹ̀ ti wà ń bí láti ṣe ìwádìí láti mọ irúkú tó pa olóyè náà ọlọ́run á fún un àṣẹ ẹ ṣé gan ẹ jọ̀ọ́ ẹ má bínú kí lorúkọ yín gan. Liade Kazeem lorúkọ mi. báwo lẹ́yìn ṣe jẹ́ gan-an ní ilé ìtura yìí. mo jẹ́ alámòjútó ilé ìtura yìí. as the manager. bẹ́ẹ̀ni. alright níbo lẹ́yìn wà ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. ṣe mo jáde pẹ̀lú awakọ̀ ilé iṣẹ́ yìí láti lọ ra nǹkan tá a fẹ́ lò sínú hòtẹ́ẹ̀lì yìí ṣẹyẹ ni wọ́n pè mí gbéṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ níyàn kú sínú hòtẹ́ẹ̀lì tí ó dẹ̀ ṣẹlẹ̀ rí. ọlọ́run á ṣe ni olúfimọ́ àti pé àwọn ìgbésẹ̀ wo gan-an lẹ ti gbé lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. a ti gbá àwọn ìgbésẹ̀ tó dáa a lè ti gbá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wa pé kó máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́. ọlọ́run á fún wa rẹ. ẹ ṣé gan ẹ ṣé sá. kọ́lọ́n gbà wá lọ́wọ́ ikú òjijì orúkọ tèmi ni adéwálé joseph olúwaníyì oníròyìn fún affordable television. àwọn agbófinró ti ìwádìí lọ́wọ́ fáwọn òṣìṣẹ́ ilé ìtura yìí láti mọ arábìnrin tí ó tẹ̀lé olóyè náà wá àti wípé a kì í fi ní joyè àwòdì ká má lè gbẹ́dìyẹ wípé bí a ṣe ń kọ́ṣẹ́ náà ló yẹ ká máa kó ìyára ó sì yẹ kí èèyàn máa ṣe òfin tótó lẹ́nu iṣẹ́ rẹ̀ nípa kùdìẹ̀kudiẹ àwọn òṣìṣẹ́ ilé ìtura yìí mú kí àwọn agbófinró ti àwọn òṣìṣẹ́ tí ó wà lẹ́nu iṣẹ́ ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ mọ́ ìhámọ́ wọn títí wọn yóò fi rójútùú. ẹ̀wà àwáyé ọlọ́jú kò ẹ ṣáà máa wòran wọn fún ìgbẹ̀rún sàmù kò tí sàmù lọ lọ́wọ́. ẹ ṣe gan-an ọ̀pọ̀lọpọ̀ mo dúpẹ́ pọ̀lọ́wọ́ yìí ṣùgbọ́n sà ẹjọ́ ẹ ṣe kankan fún mi. a torí pé bí kúlé ò bá pa ni torí ò lè pa ni àbí báwo ni èèyàn méjì ṣe máa wọ yàrá kan nínú hòtẹ́ẹ̀lì tí ẹni ti bí dẹ̀kú tẹ́nìkejì sá jáde tọ́dẹ̀ sọ pé àwọn ọmọ bó ṣe jáde ibẹ̀ dẹ̀ ni ìlànà ti ń ṣiṣẹ́. àbí ọ̀gá ẹjọ́ ẹ bá wa mú wọn dáadáa o ẹjọ́ tó yọ lọ. ẹ̀yin ṣáà máa wọ̀ràn àwa ò níṣẹ́ méjì ká tọpinpin ọ̀rọ̀ lọ ìtorí ẹ̀gbọ́n la ṣe fi wọ́n sínú àhámọ́ wa bíbá tó bá tiẹ̀ kọ̀ tán láwọn ò jẹ́wọ́ a máa sùn wọn lọ sí kóòtù. wọ́n tẹ̀ máa jẹ́wọ́ ni kódà wọ́n provide evidence for jáde nínú room tó lè yìnbọn kù sí. evidence irú evidence wo ni ẹ. wọ́n láwọn rí ẹgbà ọrùn kan nínú room ti ṣíf náà kù sí. ó fi kú ṣe fàjẹ́ tẹ̀ bàtà yé wá ẹ ò ní máa yọ ìgbẹ̀yìn ti fọ́ pátá ó ń pè kó ní gbàǹjo. iwájú mi lọ iwájú mi wá ní ìdárọ̀ mojú dárọ̀ padà kò mojú wá ní ìdárọ̀ lè fi ìgbà tí ohun tó ojú mi fariwo fi gborí bí ìrẹ́tẹ̀mí jù ẹ́ la ẹkún ayé ọ̀rọ̀ fìgbà tí má ṣe yà ṣe jẹ́jẹ́. iwájú mi lọ kòkò mo jù ẹ́ ní ìdárọ̀wẹ̀. iwájú mi lọ kòkò kínkín mo jù ẹ́ ní ìdárọ̀ ńlá. ohun tó ojú mi fariwo ìkọ́dùn ní ìdùn tẹ́mi jù ẹ́ la ẹkún náà. ṣé mo ti pọ̀ jù wáyé? àfìgbà tí má ṣe fàkún má ṣe fàkún. you know um, darling èmi máa drop um, olúwaṣeun sí daycare jọ tó rí ọlọ́run tí n bá pẹ́ dé bá mi pick ẹni from school but i promise i won't be long anyway. ẹ má pẹ́jú ṣá ẹ máa wá bí n ṣe máa short to movement mi ṣé wọn pé àwọn ará bíi ẹ̀ ń bọ̀ sí máa lọ site. ọ̀rọ̀ ìgbà ṣe. Mm. Mm. Hmm. <laughs> mo bẹ bẹ ti dadi. ó dà bọ̀. ọ̀rẹ́ dani kò tó jẹ́jẹ́ o máa fẹ́ sọmọ mi o. fariwo ìmú tẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀ wáyé wáyé òróró àfìgbà tí máa ṣe ìdàrọ́ iwájú mi lọ́kọ̀ ọjọ́ ẹni ọjọ́ iwájú mi lọ́kọ̀ ọjọ́ sọ ẹ̀kọ́ sọ ohun tó ojú mi fariwo ìmú tẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀ wáyé. wọ́n máa fi ẹ léṣe àbí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣáde ti ṣẹlẹ̀ ṣebí àdúrà tá a máa ń gbà ní wípé kẹlẹ́yìn kan má ṣíwájú why you doing this. ṣé gan-an ṣe ti mi ọmọ is it? I understand. but don't worry mark up. Hmm? Please. Eh? ṣe. <sighs> darling kí ni necklace tí mo fi sí ẹ lọ́rùn gbà tó jáde láàárọ̀ kan. ó mọ̀ wá ní báàgì mi jẹ́ ṣe by this time. nǹkan fẹ́ rí ni náà. Hmm? ó dé pẹ̀lú níbo ni mo fi chain ẹ̀ sí. baby ṣé kò ṣe kí mo ti keep it carelessly tó ti bá mi mu tó wá fi ń dà mí láàmú báyìí. ọ̀rẹ́. kò sí níbi báyìí náà. mo ti mo bẹ̀rẹ̀ tó bá dọ̀la máa fẹ́ ṣùgbọ́n. wàhálà ẹ̀ ti pọ̀ jù. arákùnrin ìjọba arábìnrin rẹ. ẹ̀hẹ́ ẹ sà mo mọ̀ wọ́n dáadáa àwọn gangan lọ́tẹ̀lé chief tó kú tó tẹ̀ wá níjẹta. kódà gànjọ́ ẹ̀. kódà kí ni níbo ló ti mọ̀ mí rí ìwọ ọmọkùnrin yìí ṣé kò ṣe pé o lè ṣe nǹkan mọ́jú àbí ìgbà mi mímú ẹ rí náà. àti ẹ̀rẹ̀ fún pa ojúkọ̀rọ̀ ojú báyìí tí mo sọ fún yín jẹ́ pé ẹjọ́ schoolmate mi kan tájọ́ lọ secondary school ọpẹ́ sọ̀rọ̀ náà. àǹtí imú mà nìkan o àǹtí ẹ̀rù wá dáadáa lóòótọ́ ẹ̀ wá tàbí sọ fún chibu jẹ́ pé kọ́ rí wa tó ń tó bá padà bọ̀ wọ́n á rí wa ẹ̀rù wá ẹ̀rù wá dáadáa. ọpẹ́ olórí kì í ní yàrá mi. chief last time tí a sì gba ẹsẹ̀ pọ̀ máa fún mi ní nǹkan ẹ̀ padà rí mi wọ́n. ok wàá fún ẹgbẹ́ tó lọ all right ẹjọ sísá ẹjọ ẹjọ nǹkan tí mo mọ̀ rí ni ṣé làwọn grammar school ẹ lọ ni. èmi ah, rárá omi ìlọ sí làwọn grammar school. ẹ má bẹ̀rù mi ẹni ìjọ yẹn tí mo mọ̀ rí gan ni ṣe mọ̀ kó tó máa ń ṣe láàrin tí o bá lo correct good a lo bàtà gbogbo nǹkan tó máa ń máa ń da mi lọ́rùn tí o gùn tó ló lé ní. ọ̀pẹ obìnrin ò lè wá síbí báyìí kó má lo láìkì bàtà ẹ̀ ó láìkì àgọ́ ẹ̀ abó láìkì báàgì ẹ̀ ọlọ́màjò jalè iṣẹ́ yìí ò lè tú ẹ o jẹ́ wá ṣe kúnṣẹ́. obìnrin ni gbọ́dọ̀ àdìmáyà. olúwa ṣe tẹ̀mí. jọ mo fi ọlọ́run bẹ̀ jẹ́wọ́ fún mi tó o bá tẹ̀ jẹ́wọ́ fún gbogbo ayé jẹ́wọ́ fún èmi ọkọ ẹ̀ ṣé òótọ́ ló lọ sí òótọ́ yẹn pẹ̀lú dáàdì mi. irọ́ ló ń pa mọ́ mi. ṣé tèmi ojú kò sọ fún mi pé irọ́ náà ń pa ọmọ ẹ̀ màdẹ́gbà ẹ̀ bọ̀ ṣé tèmi irọ́ náà ń pa ọmọ ẹ̀. wọ́n fún ṣe lè fún ẹ pé mi ò ní ever touch ẹ láéláé rẹ̀ ti ṣèlérí fún mi pé òní ẹ̀ bàbá irọ́ fún mi now tell me the truth ṣé wọn náà ìlú tẹ̀yìn ṣe tẹ̀mí just tell me just only me ṣé wọn náà ìlú tẹ̀yìn èmi náà rí pẹ̀lú dáàdì mi. èmi mo lè explain. ṣe tẹ̀mí wọn náà ìlú tẹ̀ pẹ̀lú dáàdì mi sọ fún mi ṣé nǹkan tẹ̀sán sí ni pé ṣé tèmi ló pa bàbá mi. àwọn gbọ́ngàn dùn. àwọn náà rẹ ní kí n bá get owó ní bank mò ń bọ̀ very soon. ọ̀rẹ́ mi yẹn ń kọ́. Um, ó sáré lọ ṣe kan kíjì. ẹ má pẹ̀lú. àwọn gan ni àwọn ọlọ́tẹ̀lẹ̀ sì fò wá bẹ́ẹ̀ o. Ah, ah. go ahead and explain. explain. ṣé yẹn mọ̀ mo sọ fún ẹ̀mí ọ̀nà àgbọ̀n ṣé tèmi ó ti explain fún gbọ́. I was frustrated. ó ga ọ a sọ̀rọ̀ kẹ́lẹ́ bojú wògbẹ́ ìgbé òkè ń sọ̀rọ̀ ohun àwí ló ń funi lára chief ò ṣetán láti gbọ́ nǹkan tí mò ń bá wọn sọ rárá ṣé o rí báyìí pé eré lásán làwa ṣe mí báyìí ìgbéyàwó yóò lè ṣeé ṣe. nígbà ah! mi mo dárò chief ẹjọ ṣàánú mi. àánú ọ̀rọ̀ àánú kọ́. ó sọ mí di ìdàrọ tálágbẹ̀dẹ fi ń rohun tó hùn mo wá dẹ ní òòrè ìgbà tó hùn ló ń tẹ́ mi ló ń ka mi òun ti gbàgbé wípé tí a bá kú láyé ń bíbáyìí ó tún níbi kan tá a tún jọ ń lọ. ṣùgbọ́n ọwọ́ tí àpòmọ bá lò òun náà ní tíkì tọpẹ náà fún un. chief ti sọ mí lóko èmi náà ṣetán àti lè ní dàrú. Ah! arábìnrin ṣe tèmi you are under arrest. 这个行业。iwájú mi lóko mo jù ẹ́ ní ìdárọ̀ iwájú mi lóko mo jù ẹ́ ní ìdárọ̀ ìdárọ̀ bàbá ojú mi fariwo ìwọ̀n tẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀ wáyé òróró àfìgbà tí mo gba ìdárọ̀ iwájú mi lóko ah. mo jù ẹ́ ojú sọ kẹkẹrọ sọ ní ńlá ohun tó ojú mi fariwo ìwọ̀n tẹ́mi jù ẹ́ kí ọmọ máa wọ aṣọ kí bàbá ẹ̀dẹ̀ tún máa wọ̀ ṣé bó ṣe ṣe kí dáàdì mi máa fi ọ̀bẹ ń jẹ mí ṣu. Ah. tèmi sàn onínú ló mọ́nú òṣìkà ṣorí bó ṣe ń gbé nínú yìí bẹ́ẹ̀ náà ló ń ṣe mí ní kàyéfì àmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bí ẹni ìtàn nìyẹn. ìyẹn túmọ̀ sí pé dáàdì ní ṣe tèmi bíi ẹni ìtàn fún ìyẹn àkọ́bí ẹ̀ wọ́n á bí kejì fèmí àbájọ náà tán ṣe ń pèlè nìtàn kò tẹ́ ń pè yín bàbá ẹ̀ tẹ̀ ń dá mi lóhùn ṣùgbọ́n kí ni kan mo mọ̀ mo mọ̀ yìí pé ẹlẹ́dàá mi kò ní dáríjì òun láláì ọlọ́run tó ṣẹ̀dá ó sáré gan kò ní dáríjì òun mo mọ̀ yẹn frederick agbájé mo mọ̀ yìí pé ọlọ́run lè tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. wá wáyé ojú kò kù. ṣé ló ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n rí Frederick àti olórí burúkú ṣe tèmi kí n máa wò wọ́n wájú mi báyìí kí n bí wọ́n wípé báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́ kí n rí n fẹ́ dá mi lọ. ọmọ mi kí ló dé tó ṣe pé kò sẹ́ńtà lè fi inú tán. ẹnikẹ́ni tá a lè fi ọkàn tán. dàtí bàbá tó bí mi lọ èyí á fẹ́ ní ẹ̀kọ́ ó dẹ̀ fẹ́ mi tú. iwájú mi lọ kò pọ̀ ní ìdárọ̀ iwájú mi lọ́kọ̀ ojú ẹni ìdárọ̀ ohun tó ojú mi fariwo ìwọ̀n tẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀ wáyé òróró àfìgbà tí mo ṣe ìdárọ̀ iwájú mi lọ́kọ̀ ah. ojú ẹni ìdárọ̀ iwájú mi lọ́kọ̀ torí ẹni bá sọ kẹ́yìn ní sọ nílá. fún ìdí kan tàbí èkejì mo sún ẹjọ́ yìí sí. Si ọjọ́ kọkànlélógún oṣù tá wà nú ẹ̀ yìí. as your lordship pleases. I rise. Halt! iwájú mi lọ́kọ̀ mo jù wá ní ìdárọ̀. ogún ọ̀rùn wọ́sùn ogún ọ̀rùn wọ́sùn òkú ọ̀run òkú ọ̀run má sùn o. ẹ wo mọ́mí ẹ má sunkún mọ́ o ṣé rí ìyàlẹ́nu gan ló jẹ́ fáwọn náà ìgbà táwọn náà ti ibi tá a ti lọ́ọ́ rajà dé táwọn ohun tó ṣe láàrin ọ̀rẹ́ wa pẹ̀lú fámílì ọkọ ẹ̀. bẹ́ẹ̀ ni màmá ẹ má sunkún mọ́ mo nígbàgbọ́ pé ọlọ́run á mú pọ̀ nínú ìṣòro tó wà yìí. míyà míyà míyà míyà míyà ọlọ́run. ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run ò ní yá èrí inú mi dùn tẹ́wọ́ láti ìyànníyàn èkó lọ́hùn tẹ́wọ́ bá mi lábílé ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun àwọn ò ní yá yín láíláí. Ah. gbàpọ́njú là ń mọ̀ rẹ. Hmm. ẹ wàá ṣe láǹfààní kan. nígbà àbàdàn lọ kóòtù níjọ́ wọn tún dá inú mi ó dùn bẹ́ẹ̀ bá lè tẹ̀lé mi nígbà àwọn wípé kárìnká pọ̀ jíyẹni yẹni bí n bá ti rí yín lẹ́yìn báyìí inú mi ó dùn bóyá nígbà ẹ bá tún tẹ̀lé mi ẹ ṣá ti tẹ̀lé mi báyìí ẹ jọ̀ọ́ lọ́mọ ẹ̀bẹ̀ yẹn ṣàánú mi torí ọ̀rẹ́ mọ́ dáadáa kìíní ọlọ́jàdù mi ọlọ́jàdù mi ọlọ́jàdù mi. iwájú mi lóko ojú ẹni ìdáràn bàbá ojú mi fariwo ìwọ̀n tẹ́mi jù ẹ́ láẹ̀. lọ síbò ṣé o máa ń tọ́jú oníkà mẹ́sàn-án kà ni ṣé o mọ̀ pé ọlọ́run tó fẹ́ yanjú ọ̀rọ̀ yìí ló má sí lọ́jọ́ kọ́ta àkọ́kọ́ ni. ẹ tá a bá wà bẹ́ẹ̀ kó kí ló fẹ́ ṣẹlẹ̀ yèmí ṣé mo fà àjọ pa àjọ kún ni wọn á dá kó dásìkò ká máa fà sẹ́yìn. tonia kò yẹ ni a kì í bọ́ kù sunkún wọ sàárè o ìwọ̀n ọ̀dẹ̀lẹ̀ wẹ́ẹ́ sunkún rẹ̀ mọ́ o ọ̀bí òkè ń bọ̀ rẹ̀ sunkún wọ gbé o ah! ṣé òfin pé ó pọ́síbù adé court lọ́jọ́ yẹn kí ṣe tèmi tọ́ka sí wa ni. tójú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lọ́gbọ̀n yìí sọ òhò àmọ́ ọlọ́run bá wọn rìn ojú ẹ̀. mo kí gbogbo wa pé a kú sùúrù láti ìgbà tá a ti ń bá ẹjọ́ arábìnrin ṣètèmí agbájébọ̀ mo kí àwọn agbófinró fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti rí ojú ọ̀rọ̀ yìí mo sì kí àwọn agbẹjọ́rò méjèèjì agbẹjọ́rò fún ìjọba àti agbẹjọ́rò fún olùjẹ́jọ́ yorùbá bọ̀ wọ́n ní tí ìṣẹ́ kò bá ṣẹ́ a kì í ṣàdédé rí ẹran erin lórí àtẹ gbogbo wa náà láti rí ojú ọ̀rọ̀ báyìí ìdájọ́ mi rèé ní àkọ́kọ́ náà kí àwọn ọmọ méjèèjì tí arábìnrin ṣètèmí agbájé bí láwọn tí a mọ̀ sí ẹni ìtàn àti olúwaṣeun tí wọ́n máa jẹ́ ti mọ̀lẹ́bí Frederick agbájé. Mm -hmm torí pé aṣọ ọ̀gá ọ̀gá náà ní í ṣe. arábìnrin ṣe tèmi agbájé ó mà ṣe o oníbàtà tó ń lu bàtà ẹ̀ tó ń wí pé jájáàjá yóò já síbì kan yóò padà já síbì kan náà ni eléyìí yóò kó àwọn ẹgbẹ́ onírìnkiri bíi tiẹ̀ lọ́gbọ́n tó jẹ́ pé tá a bá ní kán lọ síléèwé ẹgbẹ́ bàbá wọn náà máa tẹ̀lé kiri eléyìí yóò sì tún kọ́ àwọn bàbá alábẹ́ oró yòókù náà lọ́gbọ́n tó jẹ́ wípé ẹgbẹ́ ọmọ ọmọ wọn ni wọ́n máa ṣàbálé lórí kiri téèyàn ó bá hùwà kan ìní ó yẹ kó rántí ẹ̀san ọ̀la arábìnrin ṣètèmí agbájé ó jẹ̀bi ẹ̀sùn apànìyàn tá a fi kàn án nítorí pé O dájọ́ ikú fún ẹ̀dá ẹgbẹ́ rẹ látọwọ́ ara rẹ léyìí tó sì lòdì sí òfin orílẹ̀-èdè wa yìí fún ìdí èyí kí arábìnrin ṣètèmí àgbájé lọ sí ẹ̀wọ̀n àádọ́rùn-ún ọdún pẹ̀lú iṣẹ́ àṣekára. I rise. Iwájú mi lọ, ojú ẹni ìdárọ̀. Iwájú mi lọ, ojú ẹni ìdárọ̀. Bàbá ojú mi tẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀wáyé o fìgbà tí má ṣe ìdàrọ́ iwájú mi lóko ah. ojú wa ní ìdàrọ́ iwájú mi lóko torí ẹni bá sọ kẹ́yìn ní sọ nílá ohun tó ojú mi fariwo ah. ìwọ̀n tẹ́mi jù ẹ́ la ẹkún náà ẹ wáyé òróró àfìgbà tí má ṣe ìfapò ẹ wá wáyé ojú kò kúrò ìgbẹ̀yìn fi kú ṣe fàjẹ́ tẹ́ bá táyé wá ẹ ò ní máa yọ òróró ìgbẹ̀yìn ti fọ́ pátá ó ń pẹ́ kú ní gbàjọ́ ìwájú mi lọ́kọ̀ ojú ẹ ní ìdàrọ́ fòkó ìwájú mi lọ́kọ̀ abẹ́ òrà ayé ẹ̀wọ̀n ọmọ àdàmọ́ ọ̀hún tó ojú mi fariwo àríkọ́ ọgbọ́n dé ìwúsẹ́lì jù ẹ́ la ẹ̀kún lọ ẹ̀wáyé o fìgbà tí má ṣe má ṣe fàkú àríkọ́gbọ́n lèyí jẹ́ o ẹni tó jìn sí kòtò kọ́ ara yòókù lọ́pọ̀ lójú kò kú àríkọ́gbọ́n lèyí jẹ́ o ẹ̀yin bàbá ẹni tó jìn sí kòtò kọ́ ara yòókù kọ́kọ́ra yòókù iwájú mi lọ kó bá jù ẹni ìdárọ̀ iwájú mi lọ ojú ẹni kò sí èyí tó pé ń bẹ̀ ohun tó ojú mi fariwo tóró lè bá ní ìwọ̀n tẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀wọ̀ ayé àní ká wà ní jẹ́jẹ́ jẹ́jẹ́ àfìgbà tí má ṣe ká má fọwọ́ fàkú. ẹ̀wá àwáyé olójú kò kù. ní máa ìgbẹ̀yìn ti fọ́ pátá ó ń pè kó ní gbàǹjo. iwájú mi lọ iwájú mi lọ ojú ní ìdárọ̀ iwájú mi lọ ojú ẹ ní ìdárọ̀ ohun tó ojú mi fariwo fi bí bẹ́ẹ̀ lọ́wọ́ ìmú tẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀wá yẹn àfìgbà tí má ṣe àṣejẹjẹ. iwájú mi lọ kó ojú wa ní ìdárọ̀wẹ̀ iwájú mi lọ́kọ̀ ojú wa ní ìdárọ̀ ìdárọ̀ ńlá ohun tó ojú mi fariwo ìkọ́dùn ní ìmútẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀wá yẹn ah. àfìgbà tí má ṣe fàkú má ṣe fàkú má ṣe fàkú. iwájú mi lọ́ọ́ ojú ẹni ìdàrọ́ iwájú mi lọ́kọ̀ ojú ẹni ìdàrọ́ ọba bá ojú mi fariwo ìwọ̀n tẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀ wáyé òróró àfìgbà tí má ṣe ìdàrọ́ iwájú mi lọ́kọ̀ ah. ojú ẹni ìdàrọ́ iwájú mi lọ́kọ̀ torí ẹni bá sọ kẹ́yìn ní sọ ohun tó ojú mi fariwo. Ah ìwọ̀n tẹ́mi jù ẹ́ la ẹkún lọ ẹ̀wà yẹ òróró àfìgbà tí má ṣe fapò ẹ̀wà àwáyé ojú kò kúrò ìgbẹ̀yìn fọ́ pátá ó fi kú ṣe fàjẹ́ tẹ̀ bàtà yé wá ẹ ò ní má yọ òróró ìgbẹ̀yìn ti fọ́ pátá ó ń pẹ́ kú òní gbàǹjo ìwọ́jú mi lóko ojú wa ní ìdàrọ́ ìwọ́jú mi lọ abẹ́ òrà ayé ẹ̀wọ̀n wa ọmọ ádámù ohun tó ojú mi fariwo àríkọ́ ọgbọ́n dé ìwúntẹ́lẹ̀ jù ẹ́ la ẹkún lọ ẹ̀wà yẹn òróró àfìgbà tí má ṣe má ṣe fàkú àríkọ́ ọgbọ́n lèyí jẹ́ òun.